I'll be coming out later today when I'm done with my, yeah, my school run. So, mo ti, mo free dear bye. Mo free dear. Yes, mo free dear. Eh, ẹ̀kan náà ni o máa, báwo ni ṣe máa ń pòwe yẹn náà. ti owo wèrè bọ̀lẹ̀. Hmm? tí èèyàn tí a bá tètè gé ẹ̀ka igi ìrókò ẹ́ ó máa ó máa ń so èso késo ẹ̀ka kẹ́ka á hmm, wá discomfort èèyàn later a máa lọ́mọ́yàn lẹ́sẹ̀ a ṣe é báṣubàṣu yánmayánmá so ó bẹ́tà ká tètè pẹ̀ka rókò at early stage do you understand? Oh, someone is laughing at my um, topic, yes. My topic, Ben. Ó sọ pé Yèyé ade do kopo. Yes. Yes, I said Adedokopo. Mm, then. Bon, ba le sọ. I'm sure all of you that um, has been with me for the past seven years, you all know me so well. pé èmi àbí kẹ́mi dédé lọ ta séèyàn tí ò bá ta sí mi mi ìdẹ́ ń dédé lọ wájà ẹni tí ò bá wájà mi ẹni tí ò bá dẹ̀ ti wá ta sí mi pé you know, lórí ọ̀rọ̀ tí ó wù mí dá lóhùn mi ní dá lóhùn èyí tó bá tún wá ta sí mi gangan tí ò bá wù mí dá wọn lóhùn ẹ mọ̀ mí dáadáa for the past seven years ẹ ti mọ̀ mí pé Àbíkẹ́ will not respond ó máa ignore ni But like seriously, since last year, I have been serving a warning note to Kudi. Nyokudi Dokopo. To all of you that know me so well, I don't have to introduce myself. You all know what I'm capable of doing and what I wouldn't do. Tema jebetin pele itonsoyi. you're a bú de ni, Iba Jenny, she will never. Pay any time more. 13 follow for so many years. You know what she wouldn't do. tán bá sọ pé lè ó ṣe ẹ̀yin tẹ́ mọ̀ mi dáadáa ó ṣe o because she's always been a fearless lioness however kò kí n kọjá boundary ẹ̀ èmi nìkan ni the only speaker tẹ́lẹ̀ náwó sí pé when tọ́rọ̀ bá ń lọ trendy trendy trendy káàkiri tí gbogbo wọn ń jajẹ mo lè ṣe dé ń pé mi ò rí wọn pé wọ́n I can afford to look away tí gbogbo wọn máa fi ṣetán kí n má dá sí bọ̀ tí má gbé ti tèmi wá làwọn máa wá bùjẹ́ tí gbogbo wọn náà wà ńlẹ̀ mo rí bọ́n ṣe left and right kakiri ẹ ti rí mi kí lọ dá sọ̀rọ̀ wọn rí despite the fact that a lot of them has been nasty to me in the past you wouldn't you know because of that see me you know jump on their topic in n sọ pé mo fẹ́ lọ bá wọn dá lè i don't i don't do that you all know i don't do it ó ṣe pé èmi náà lè ṣe women supporting women náà mo le pe anybody náà tó ń bájà na náà wọ́ so do pé yes i want to do part one to hundred because this person has always been evil to me but when i look away i look away because <laughs> you know there are some people that pé ah God gbọ́dọ̀ make one relevant lórí facebook we. they are nobody one máa struggle ni eré tájà wọn fi ogún ọdún sá confam gbogbo ẹ̀yin ọmọ mi mọ̀ pé rìn fàájì ni lẹ́sẹ̀ ìyá yín I ẹ̀ kiri wá ni kò sí bàbá lákùbà bẹni tó máa fáwọ ẹṣẹ gbẹdú adé orí mi mo ní mi ò trade ẹ fún anybody she remains the queen of the cyberspace even when she's quiet i refuse to trade my crown for any of them mi ò tí mo ṣe ń wá ọmọ náà tó lè wọ kò ní lè wọ wọn ò tí ì bí wọn rí aṣọ tẹgún bá bọ́lẹ̀ kò sí bàbá bá bọ ọmọ ẹni tó máa wọ ṣeré nu wọn àfi tó bá fẹ́ lọ́rùn alákejì so mi ò tí ì rẹ́dì mọ́ ni mo ṣe máa ń wò kò dẹ́ ń ṣe títọ́ dẹ̀ kò ṣe pé táì Kudi has been pitching a tent deliberately near me and my people deliberately to spite me for years I haven't done anything wrong to this girl for those of you that have been following us fúngbà díẹ̀ if there's anybody tí mo fight kọ́sẹ̀ in the beginning of my career as a blogger. I think Kudi was one of them that I fought across so well. Kudi was one of the people that I liberated from the hands of bully. Kudi used to cry. Kudi man sunkún ni. Òun lèmi sọ yìí gbogbo yín tẹ́ wà bí Kudi cries online when she gets bullied. Kudi ò kí ń rí anybody àfàbí now so mi ò ṣe Wèrè Kúdí ò ṣe mí lóore mo ṣe Kúdí lóore probably ara nǹkan tó ṣe wà impress nìyẹn tó wá sí birthday party mi tó lòun wá láti Dublin I didn't send for her I didn't call her yeah she came to pay me homage and to meet the mighty Abike Jagasne Jagabomba tí wọ́n sọ for the first time when she came to wá pàdé mi ní London tó wá kí mi mi ò dẹ̀ torí yẹn jọ rẹ̀ ó ti hùwà kébékébé yẹn náà rí tẹ́ bá rántí tó send information Tina sí mi ó dẹ̀ tún padà lọ sórí wọ́ọ̀lù yewé lọ́dún náà lọ́hùn olóhùn ọmọ bí tàbíkẹ́ ti rí o ìwọ̀kẹ̀ ló sẹ́ndì ẹ̀ ó ní ẹ̀sọ́ ẹ̀sọ́ so ti gba ẹmọ tí wò pé this lady must be so sneaky kó dé sneaky gan tán bá ní the most sneaky being on Facebook lẹ́ni Kudi ni how can Kudi be constantly bullying people kẹ̀dẹ̀ ń wò there are difference between kí o máa practice blog as a career as a profession to when you are now constantly bullying people, talking about their family. As a blogger, you can pick on any trending news, you know. All any information, talk of it, well, I need to spread the awareness. It is okay. But when you pitch your tent deliberately on a particular person constantly, day after day, week after week, month after month. Then, oh yẹ can suspect you, Kudi. For years now, you can't be Kábíyèsí Ọọ̀ni. For years. And this is the same you Kudi tó suku and just sí one blog, one, one bully màmá If we knew you would become this, we should, we should have left you for Esabod to finish up. You deserve everything she did to you. And I know that you will end up being a bully, this kind of bully, lórí social media. ó yẹ ká ti jẹ́ kẹ́ sábọ̀dù finish your up ìyálà yẹ Obama ni wings láti padà wálé ní Kudi kó fe wa ma bully àwọn èèyàn Iwo kan lo bully búlì Mercy Aigbe constantly ọ̀tọ̀ ní pé kẹ́ sọ̀rọ̀ èèyàn one off kó kúrò lórí ẹ̀ kó lọ sórí next topic ọ̀tọ̀ ní pé kó constantly ma wa wa wa wa wa wa. ọ̀tọ̀ ní pé kó bẹ̀rẹ̀ sí ní fi èébú ara nọ́fìlà kó máa yan nànà nǹkan tí ò yẹ kó máa yan jáde lára wọn kò bú wọn kò bú ẹbí kò parọ́ kó ra àràbù kú dídọ́lá pọ̀ kú dídokó pọ̀ dòṣì pọ̀ darọ́ pọ̀ alówólé nurudini yẹsùfù onírọ́ ọ̀bàyéjẹ́ ọmọ àlè spear ibi làwà tó ti búlì madam fàlíwèrè pèkúdí ìwọ ìwọ àbálàrú ẹ ibi làwà. Kúdí ṣe wọ nínú gbogbo èèyàn ló yẹ kó máa búyàn pọ́wọ́ èèyàn jóná ìyá fàlíwèrè pé tí ò ṣe ti àwọn ẹgbẹ́ ìyá ẹ̀ tán lè bí ẹ lọ́mọ ògbé ìyá yẹn wà ó Kúdí overcook turkey ní ẹ gbogbo ara ẹ ló ti sè ẹ mọ́sà ọ̀fọ̀rọ̀ ní ẹ Kúdí kò yẹ kó lẹ́nu láti máa bú anybody ara ẹ ti bàjẹ́ gbogbo skin yẹn ló ti chemicalize ló ti bàjẹ́ pátápátá kó dí kò yẹ kí wọ́n máa búyàn ní èbú ara ó sọ fún ẹ̀ náà ẹ̀kẹ́ bó ṣe máa dúró lókèrè bíi tó lókùnrùn olóṣì bíi ti robocop tí wọ́n approve ọmọkọ́mọ mo má mọ̀ mọ̀ wá fojú mi ṣe how could you tell us that you read law you read law and you don't know the implications of the things that you do to your fellow women online coming online láti máa búlì wọn No, padà sí orí àwọn show me tí n bá fẹ́ jáde tán anybody tó bá bully mi mo máa ń fún yín space minimum of four weeks kẹfì jẹ lọ ètò báwọn ní kí n má dá lò mo máa ń lùkèwé pé ẹ ti kéré jù tí n bá gbọ́wọ́ pé tágbàlagbà wá gbọ́ kó òun ọmọ bà mí bí ìgbà tó fẹ́ rẹ́ ẹyin jẹ ni màá lù yín pa ẹ wọlé ní bọ́ta mọ́ ni mo ṣe máa spare yín Kudi Omo mọye fake profile tó ṣí tó máa fi bú mi lábẹ́ um, kí lorúkọ ẹ̀ Janet Tutu have I ever look at your side Yala, jai wata àwọn janet gbóná àwọn kílìkì àwọn olóṣì èèyàn bíi títí ẹbẹ yẹn ni ó ń ta wọn lára ẹni àgékù ejò ní gbogbo yín ó lè dúró lábẹ́ tíìmù mi ó wá ní pé kí n gbèjà ẹ bó ṣe ló lẹ́nu tó ó lẹ́nu láti gbèjà rẹ̀ ńgbà tán bú màmá ẹ̀ tán drag màmá ẹ̀ Kudi adédokópọ̀ aláìlójútì àjẹkù dádì mi nǹkan àlejò àyíǹde lọ́dún yẹn lọ́hùn not anymore ó ti níyàwó ìyàwó ẹ̀ dẹ̀ love ẹ̀ wọ́n fẹ́ràn ara wọn kò ní lè work tábà rẹ́ni tó wà ń bẹ́ẹ̀ sìn ṣó yí ẹ̀ àwọn bàbá kan tán máa ń wò bí nǹkan tá a gbọ́dọ̀ jíwèé yẹn èmi ò búlì ẹ ò trendy news ni news yẹ Kudi Moheni online and we are gonna be talking about it you know. Ole lè mú mi lẹ́dẹ́nu dání kí trending news now eh? èké ni o so nígbà táwa rí aṣáàrí blogger yẹn ṣá ó ti bó gbogbo ara tẹ bá rí gbogbo ara ti bàjẹ́ so blogger yẹn nǹkan tá a gbọ́ ń ni pé cause I heard o oh, that they you know what you know what I mean that that, that they used to bully her mommy and and she could not even stand up to defend herself nor her mother. But somehow later, Sha, mm, she later gather courage. Oh, I wá on the Facebook. Àwa, àwa, àṣàmà búlí àwọn èèyàn, gbogbo àwọn ex yẹ. Àwọn tó ti cross border tó kọjá lọ lára ẹ̀, kò kí lè sọ. Àṣàmà lóhun ṣe ṣò àlejì ni mo gbọ́ ni o ńgbà tó sọ ọkọ ẹ̀ dárin dìn ó ní bọ̀bọ́ kan tó máa ń gbé kiri báyìí ó máa ń wẹ̀wù ó ti yẹ yín oversize jelly bàbà kan sọ́gùn yẹn ọlọ́run ló mọ ibi tó ti jágbà gẹ́ ẹ̀yìn náà máa mọ̀ náà no no come come come if you put no you, you want to be you want to be attacking me I will block you off you cannot stop me from talking about him I saw the news nobody can stop me. I saw the news about a lady that used to live in Dublin. Girl you want ní Dublin long ń gbé. Mm. Even eh, eh, eh èmi ò like mi come máa sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ because it's more between social media lọ ìgbà yẹn nísìn náà So, sọ on, ọmọ máa rán àwọn èèyàn pé kí wọ́n attack mi. You write anything on my wall. You don't let me tell you anybody write anything about my husband I will block you off. Ṣé yín ò lè gbọ́rọ̀ kíyàn sọ̀rọ̀ ni àfi kẹ́ wá máa ṣàwá kẹ́ máa attack you? kẹ́ attack èèyàn ẹ má àtáàkì mi tẹ bá mọ̀ pé fẹ́ gbèkè èké ni mo gbọ́ ni o so Kúdí yẹn ó ní gẹ́ẹ̀ kan náà nígbà yẹn ẹ jẹ́ rántí èké ni o mm, mm, kí ló ń kan léjì kan báyìí yé Bísí Ṣítù Bísí Ṣítù ṣe rí Bísí Ṣítù yẹn ọkọ ẹ̀ wọ́n máa ń pè bàbá yẹn ní ẹ̀ẹ́kúnlé bàbá Adérójú ń gbé ní nice mhm. ìgbà yẹn náà ọkọlọ́kọ ni bí gẹ́ẹ̀ tá à ń sọ yẹn ìyẹn kú dí Dọlápọ̀ Yéṣùfù yẹn bó ṣe lọ dọ́kọlé ọlọ́kọlé nìyẹn ah Bísí Ṣìtù fẹ́ẹ́ nà pa ní Dublin gba wọ́n gbé ní Nice ah èké ni àṣàlẹ́jì ni o Sokudi yẹn tó máa ń pè ní jaspere mm. overcooked turkey ni mò ń sọ o. So ara ẹ̀ máa ń já bútẹ́bútẹ́ ó máa ń dàbí duckling feeling tó máa ń kó sàárín fúláwà pẹlẹbẹ òun tó máa fi ń ṣe pàté àwọn àràbò ẹ máa ti mọ̀ so ìgbà yẹn náà èké ni o if you know you don't want to hear just leave my chat you don't you don't have to insult me what's your own mi fún yín lè kọ̀rọ̀ tí mo gbọ́ if you know you you cannot bear it leave my chat you can go and write what you want on your wall this is my own chat ẹ má dá sọ́rọ̀ mi this is my own chat tẹ bá ṣe òye máa ṣépè fún yín máa wá sí ní nobody should dá sọ́rọ̀ me. as a blogger i have the right to say anything so this is ṣìtù to young gbà No, ni ni ní nis hmm. ẹ máa mọ níìsì ẹ máa mọ ento ṣé ẹ mọ ní ẹni tó hmm. ẹni tó bá mọ níìsì yẹn kó nawọ́ sókè so gé ẹkú jíjọ lápọ̀ yéṣu fún yẹn ó fẹ́ bọ̀bọ̀ kan báyìí sí yẹn ṣáà máa ń wò bíi ó dàbí lálóhun pé hmm. ti yé yín mhm nani queen gbọ́ ni ẹ bá tẹ bá wà wọn ṣú ẹ̀kan báyìí náà máa wá dọ̀gẹ́ ẹ̀ máa lọ fi wọ̀nyí ó máa ń gbé máa ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ máa pé bí ẹni pé kán ti dáṣọ fún ṣìgìdì kọ́kọ́ gbé wọ ṣìgìdì ẹ̀hún kébí tán bá ti ṣìgìdì sí aṣọ yẹn máa ṣàìsẹ̀ wọ́n yí báyìí aṣọ yẹn akọ̀dùgbò wọ́n ti báyìí. kẹ́ ẹ̀ yẹn ẹ máa mọ̀ ọmọ máa kọ́ ó máa lóun ọmọ níbi níran ṣé èèyàn lè jọmọ níbi níran ẹ gbọ́ káyé ẹ̀ bàjẹ́ kó máa ṣe yàmàyàmà lórí Facebook kéèyàn lóun rí di law ta ni o mọ̀ pé noble profession ni law ta ni o mọ̀ pé èèyàn tó bá lọ rí di law ó ti máa understand limit ẹ̀ boundaries ẹ̀ pẹ̀lú àwọn ẹlòmíì gẹ́ èyí tá à ń sọ ikú dí ẹ máa mọ̀ gbà ẹ ní Maryland gbogbo méje Anthony Lùpẹ́jù kò síbi tí ò lè ṣaṣẹ́wó dé lapagia hotel àwọn ọmọ eléré lẹ́yìn tó bá kọrin tán wọ́n máa mú mẹ́yìn wọ́n á run run run ẹ máa mú gé yìí náà ó bímọ fún bọ̀bọ̀ kan báyìí gbà yẹn bọ̀bọ̀ yẹn ò gbọmọ lọ́wọ́ ẹ tí mo bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ yẹn ti ń gbé London tí ó máa lọ ṣọ́ọ̀ṣì tẹ̀lé Àbíkẹ́ ames èké yan àṣàlẹ́jì ni o so gẹ́ẹ̀kú dì yẹn ó ṣàlọ́ngbà yẹn náà ṣe mọ̀ sórí ẹ̀ ò dá ní Dublin ó lọ tẹ̀lé bọ̀bọ̀ kúnlé mm, bọ̀bọ̀ kúnlé yẹn ìyàwó kúnlé yẹn tẹ bá béèrè lọ àwọn àdọbìn kò sẹ́ni tí ò mọ̀ bàbá dé rojú ó dàpọ̀ tí kò wá sí London sin bí kudi ṣe ṣe ṣe ṣe ṣe ṣe náà ní ọkọ lọkọ ìyẹn níyàwó lé gẹ̀bí sì yẹn fẹ́ nà pa ìyẹn nà dé rojú ya dé rojú ó nà kudi ànàfẹ́ kú ní ní ànàfẹ́ kú ní ìyẹn kudi tá à ń sọ yẹn ní o. so wájú ní bọ̀bọ̀ kan náà ẹ máa mọ bọ̀dọ̀ yẹn láyé àwọn Dayọ̀ Kúdọ̀rẹ́ ní bọ̀dá yẹn náà rèé olórí nìyẹn náà wọ́n máa ń pè ní ǹjẹ́ ǹjẹ́ délé Táíwò kan ló ń jẹ́ ẹ̀jẹ̀ yín tẹ́ bá mo sórí ìgá ẹ̀kúdí yẹn délé ni yẹn náà jẹ́ bó ṣe lọ ṣe kébékébé ńgbà yẹn náà nìyẹn ó mọ̀ pé délé dànù Wait, wait, let me read what, let me read what Aduke say. Aduke, if you say anything derogatory, I will block you off. I've told you, if you, if you don't like my chat, you can take the exit, press the exit button and go. You don't have to comment if you are not happy with me here. You can leave. Kí ló máa ń ṣe yín náà? Ó oh, lè wá síbi kẹ́ wá sọ̀kan tí mo máa chat mi fún mi. Tẹ́ bá mọ̀ para yóò gbà ẹ máa lọ. What about your husband Will be like a remeta wey dey for Ibadan expressway? You don't put battery inside the door, baby, make it e dey talk. Kò ní dáa fún ẹ. Ẹ dúró ẹ Mama mo máa stop, mo láti block wèrè yìí. Ọkọ tèmi làwọn èrè mẹ́ta tó wà ní tọ́jú. Mo Mama block here. orí ò pè. I've told you guys, you don't like my shirt, leave. You don't have to say anything. I'm a blogger, you cannot stop me everybody ló ń sọ̀rọ̀ àwọn tó ń Kúdí yẹn ó sì gbọ́rọ̀ kẹwàá wà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí anyway back to Abike Jagaban Ekechi ni this is just the beginning of our show part one out of hundred women supporting women mo ti fẹ́ pé kí lorúkọ lady kan báyìí náà tó ń jẹ́ mo pé ní Canada mo lè pè yẹn náà women supporting women I don't put my mouth in what does not concern me. But when it comes to women supporting women, Abike Jagaban has the monopoly to do so too. Yes! Yes! Mo Oh, kí lè pàtàkì ilé kí mélòó nílé kí tẹ̀ Okay. To those of you that want to listen to the amebo. So mo wá rí Kúdí Dọlápọ̀ yẹn a bully, máa búlì àwọn èèyàn ó búlì ẹ̀kúlórúkọ she Blessing ó bú yẹn náà pẹ̀lú Honorable Falegan O ma gbọ́rọ̀ wọn wá bó ṣe máa ṣe nìyẹn tí wọ́n sọ pé òun dá sọ̀rọ̀ òun dá sọ̀rọ̀ tẹ bá rí gẹ̀ẹ́tà ń sọ yìí tí kò bá lo mékọ̀ọ̀bù á ṣe lẹ́ máa wò pé bóyá ti pé bíi sixty <laughs> ó gbọ́ kíákíá ó ti sha. ẹ̀yin obìnrin ẹ máa lọ ra yín dáadáa o nǹkan burúkú ni kíyàn tètè já sí títì kọmọbìnrin bá ti wà láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ tẹ́ pé kọ́ máa gbé kiri kọ́ máa gbé kiri kọ́ máa bá sùn kiri kọ́ máa pàṣẹ kiri kọ́ kọmọ sí lọ́wọ́ ó máa gbó wá ó dà pé ó ṣẹ̀ máa pé fifteen tẹ́ bá rí oh wait wait let me not my cold just bear with my wheezing <sighs> so wọ́n sórí ìwọ̀ Orlando mo sì máa block ẹ because ibo ló wà gangan ọwọ́ ẹ kò lọ straight are you trying to antagonize me or you are saying i'm lying anyway mo sì ń wọ ẹni owó on probation bóyá mo máa block ẹ ni àbí máa yọ ẹ kúrò ni i don't give a fuck about anybody i've told you pé tẹ́ ẹ̀ bá like show mi ẹ bọ́ta kò ń ṣe by force na kò ń ṣe by force so Kudi Dọlápọ̀ mm, Doko pọ̀ ẹ máa rí tó máa máa búlì k1 àyíǹde everyday ẹ̀yin obìnrin kí ló jẹ́ pé láìfún yín tẹ́ bá ti ọkùnrin bá ti ṣáṣẹ́ ẹ̀yin rí tẹ́ ẹ̀ dẹ̀ fẹ́ mọ́ ṣé dandan ni kẹ́ṣì máa ṣọ́ ẹni yẹn kẹ́ máa mọ́nítọ̀ ẹ̀ all your life ṣé dandan ni kẹ́ máa tẹ̀lé kiri tẹ́ bá mọ̀ pé okú ẹ̀dùn ẹ̀ fẹ́ filẹ̀ wọ́n ìtẹ́wá filẹ̀ tẹ́wá sọ̀rọ̀ ayé dín nǹkan ìtàn àná ẹ bá kúkú má filẹ̀ kẹ́ ń rórí wọlé but ṣe rí títí gẹ́ ọ̀kú dìyẹn ah ṣe fẹ́ gbọ́ ṣẹta ló fèkì amẹ̀pọ̀ ni as alleged ṣẹrígà ẹ̀yẹn Kúdírọ̀lápọ̀ Yúsúfù yẹn wọ́n sọ pé godmother godmother kan báyìí àǹtí kan báyìí torí àǹtí yẹn mi ìfẹ́ dárúkọ wọn torí àwọn ọ̀hún wà involved nínú Facebook ṣẹ́rí godmother Kúdí yẹn òun gangan ló ń jẹṣẹ́ Àyìndé ńgbà tí Àyìndé ṣì wà ní Ṣàngó Òde so Kúdí ẹ̀tẹ̀wọ̀n pọ́nmọ́ yẹn ọmọ Ìkẹjà fásitì fóstò gbogbo bí kí lorúkọ ẹ̀ la parias gbogbo bí tí kéwọn ti máa ń ṣeré ńgbà tí dájì mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbogbo bẹ̀ pátákúdí máa ń rọ irú ẹ̀kọ́ ló yẹ kó máa pe rẹ̀ lọ́mọ níbi níwọn ni o ẹ rántí orin tó máa ń sọ pé ẹ rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe o rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe o rántí ibi tí wọ́n ti bí ẹ àtìlẹ́tọ̀ sí jáde wá. ọmọ tó bá fẹ́ pera ẹ̀ ní ọmọ oníbi níran ò ní lọ máa bú àwọn ẹlẹ́bẹ̀ bí ẹlẹ́bí torí pé ò ní fẹ́ kàn bu ẹnu ẹ̀tẹ́rú bàbá àwọ náà dẹ́kun díẹ̀ ẹnu gbọ́rọ̀ ẹlẹ́nu ṣọ́bìrì hmm, ìyẹn overcook turkey ó dàbí pọ̀tọ̀pọ̀tọ̀ bí ọṣẹ tán gbàgbé sínú omi gbóná fọ́sẹ̀ kan ṣé pé tó bá jáde kúṣù pàṣà kúṣì squash bí má ṣe má lò ní gbogbo ara ẹ̀yẹn ó ti ṣe burúkú ó bóra ó chemicalize skin yẹn so ọ̀rọ̀ tí n wá gbọ́ because Emi wí tó ń búlì kéwọ̀n ó ń búlì kéwọ̀n àti ìyàwó ẹ̀ mo wa, mo wa, mo wa take time mi mo wa ìdí ọ̀rọ̀ yẹn ah ah ó ti ń búlì kéwọ̀n sí ó ti lé lọ́dún kan kí ló kàn yìí tó àwọn ọkọ àtìyàwó kan ò bá sí mọ́tọ́ kọ́dẹ̀ tún fẹ́ yàwó mi náà bá ìfọ́ skúdí kò ń ṣe ìyàwó kan ni bàbá ẹ ní ìyàwó méjì kan ni bàbá ẹ ní níwọ̀n ìgbà tí bàbá ẹ̀ ò fẹ́ yàwó kan gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé àwọn fọ́fadà tiwa níjẹ̀bú àwọn máa ń fara fífẹ́ wọn ara nǹkan ìgbàlódé ayé ìjọ òun ni òbí ò bá bẹ́ èèyàn mọ̀ sí lára mu mọ́ ni kẹ́ sọ pé kò bá yín lára mu but ara àwọn tírèètì mẹ́rin ìjẹ̀bú mẹ́rin so gẹ́ẹ̀kú díyẹn nígbà yẹn tó máa ń lọ sí ẹ̀wọ̀n mi létí ẹni tó bá mọ ibi tí àyìndé ti máa ń kọ nígbà yẹn níkẹjà ṣe ti mọ níbi tó yín street ẹjọ ẹ̀wọ̀n mi létí so ọ̀gá àkúdì yẹn ó ló máa wá gbéṣẹ́ àfilélẹ̀ a máa tẹ̀lé àwọn olórin kiri a lọ máa jó a sun club bí a kà tiẹ̀ kọ̀ pọ̀ ọmọ náà ní black sheep of our family ni so a lè kọ̀ déédéé wò pé ó ń ṣe yàmàyàmà báyìí lórí facebook ń sìn ó ẹ black sheep family because tẹ bá tẹ bá wọ àwọn àbúrò ẹ yẹn náà ẹ ṣí dàgbé ẹhẹn Akíkíọlá ti kéètì ẹ tropicana àti la paris hotel gbogbo gbà yẹn bí táyìndé bá ti lọ water pass wọn ló gbájú rẹṣẹ ìyẹn ìṣeré water pass yẹn a ti wá lọ́bẹ̀ ìyẹn yèyé kúdí yẹn tó máa ń bú kábíyèsí ọ̀ni àti àyìndé àti gbogbo àwọn àwọn nollywood actress ẹ ẹ lélẹ́ ẹ̀gbọ́n gbà tó bú lady ní kẹtẹlà yẹn náà ṣe mọ̀ kí pot black pot kó tún máa bú kẹ́tù òun lọ́wọ́ òun lọ́wọ́ ẹ kẹ́tù calling pot black àbọ̀nà èèyàn tí story ẹ̀ kò dá ṣé ó yẹ kó máa bú àwọn obìnrin ẹgbẹ́ kó máa pè wọ́n láṣẹ́wó ṣé ó yẹ kó lórí àwọn aṣẹ́wó nígbà ni ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tẹ bá lè ka sítórì àwọn aláṣẹ́wó tí kẹjà Maryland tó produce kúdìhun tí ó bá gbé nọ́mbà wọn á gbé nọ́mbà tó wọn ò lè fún tírìṣà front shot ló wà. Ah! ẹ mọ̀ kúdìláyé lux club wo kò síbi tí ò jẹ́ sí ẹni tó wá ń gbogbo obìnrin láṣẹ́wó tẹ́ rí yẹn Kudi tẹ́ bá ń gbọ́ swiping swipe out hmm. so I understand ó yẹ kẹ́ trace genesis of a problem and a bitterness pẹ̀lú K1 ẹ mọ̀ pé tẹ́ bá èké mo tún fẹ́ ṣe o tẹ́ bá wọnú orí kí Àyìndé ẹ máa gbọ́ tán máa ń pè ní Àyìndé olówó lu mọ́ olókóyàlùmọ̀ àyíǹde tó bímọ púpọ̀ ara wọn lèmi abike hmm, so kódà buriki dádì mi ẹ má sọ fún wọn o ẹ má gbé ṣóò yìí lọ so tẹ bá wo oríkì dádì mi máa yẹn à àyíǹde wọn jáde gbọngbà àwọn ẹsẹ pé ìrísí kéré ọmọ sì ni mí so tí wọn bá wo oríkì dádì mi tẹ ẹ má sọ pé àyíǹde olówó yàlùmọ̀ olóko yàlùmọ̀ àyìndé tó bímọ púpọ̀ ara wọn lèmi abike èèyàn máa ti wá mọ̀ pé ibẹ̀ náà gbà penetrate ọmọ mm, adédọ̀kọ́pọ̀ yẹn gẹ̀yìn tán ló máa ṣàṣẹ ní maryland èké yìí tún mọ́ wá èké tún mọ́ wá so a lè má lè parí ẹ̀ lẹ́yìn ṣe ríru aṣọ tí mo gbé síbẹ̀ yẹn sìn ẹ call mi o ẹ ó ti yé yín ẹ bá ti ní ní mọ́tà one lẹ́fẹ́ rà color blue wọn ká tó gbàgbé gbogbo àwọn Gucci scarf yẹn náà tí mo kó wá láti Turkey mo máa polówó ẹ máa follow mi orí mm-hmm. money see anybody you want to start my monetization ọlọ́run ló máa mú yín mo ti jẹ ìyá bíbá yìí mm-hmm. èké là ń ṣe o ẹ máa notify me of anybody tó bá fẹ́ distract wa tó bá fẹ́ distract wa I ma block ẹ̀ dànù I ma block wọn off so girl kudi yẹn. Hmm ló bá bẹ́ mọ́ dádì mi hmm. ṣé òkú àyìndé kẹrẹ ó fáìn owó wà ńlẹ̀ swagi wà ńlẹ̀ oko tó pẹ́ǹtì yes ẹ lè rí girlfriend àyìndé kankan tó máa ń tètè lọ wọn fẹ́ ni <sighs> ẹ̀gbọ́n ní ó so ó dàbí oríkì yẹn òun dáàdì mi fi smack Kudi àti gbà yẹn mẹ́mórì yẹn mẹ́mórì yẹn kò kúrò kò kúrò nínú oríkẹ́ years after ó wá emerge lórí Facebook as a speaker. Hmm ẹ̀yin obìnrin ẹ rọra bọjú àárọ̀ yín jẹ́ ẹ rọra máa dókó kiri kò kọkùnrin ọkùnrin bá ti cross over lára yín wọ́n ti ṣe tí wọ́n nìyẹn kò kọ wọ́n bó tẹ́ ẹ bá ṣọ́ra tó bá dọjọ́ iwájú tán bá lọ ń búyàn tẹ́ lọ fẹ́nu sí i páàsì yẹn kọ̀ hunt yín ni pò pò pò pò pò pò. so páàsì gẹ́ ẹ̀yẹn kú dín yẹn òun ló hàn tí ẹ o. Hmm ìgbà tí mo máa ń gbọ́ tọ́lọ́ ń pè hàn Kudrisky Kudrisky Kudrisky mo ṣàrùn kíta ló lè máa jẹ́ Kudrisky tó ń bá ìdí mo wá lọ ṣí mi. Ah! Ah! àwọn sisi bẹ̀tì yìí ni kí là ń ṣe o hmm. wọn ló bá sọ̀rọ̀ ẹ di superstar lórí Facebook hmm. okay okay okay okay okay ṣọlá okay ṣọlá you you you want lalo eh okay ní mọ́tà two don't worry just message me on zero seven four four eight one double six three four eight hmm. make your order there ah, báwa ṣe máa ń tajà wa nìyẹn tá a bá ń ṣe ṣù ẹ má wo bẹ̀yìn èèyàn mi ṣòkú díẹ̀ ló tún rìn régbe régbe régbe régbe ló bá tún lọ jáàmù délé táíwò hmm. ẹ̀yin sí sí sí sí bẹ́ẹ̀bi o délé táíwò ẹ ti mọ̀ ẹ má ti mọ̀ orí yẹn bọ̀bọ̀ yẹn dúdú yẹn gbà yẹn hmm. ọmọ tó péré ẹ lọmọ oníbìíní ran ìwé lápẹ kọmọ ó kà oyún lọmọ lọ gbé wálé nígbà tó ń ṣó ìyá rẹ̀ ò mọ̀ kúdí bàbá rẹ̀ ò mọ̀ ó dìgbà tó oyún wáyọ ọpẹ máa bẹ̀rẹ̀ wọn máa nà wọn ní kò níṣe lọ́dọ̀ ẹni tó lóyún kúdí wọn ni kò níṣe lọ́dọ̀ ẹni tó lóyún mọ̀nàmọ́nàmọ́ títí fóṣù mẹ́fà ẹni tó lóyún kúdí ti kékeré ìdílé mọṣù ẹ ẹgbẹ́ wálé mo máa ń bẹ̀bẹ̀ o kẹ́gbọ́n kan tí màmá ń sọ tèyí tí bàbá ń sọ kẹ́ bá rí ló bá gbóyún ẹ lè lẹ́ẹ̀mọ́ gẹ́ẹ̀tì mò ń sọ yẹn o ọmọ ń pè ní Kudi yèyé Kudiski courtroom adédokópọ̀ alówó léyé ṣúfù ọlọ́run ló mọ bó ṣe rí bọ́bọ̀ tó fẹ́ ń sìn ládùúrú ọkọlọ́kọ tó ti bá sùn bá sùn bá sùn ní Dublin àwọn ti London kan hmm. èké ni o Chisola don't tell me what is not if you don't agree with me you don't you don't have to antagonize my point you can go elsewhere to your platform to make your point I am saying what I know you are not the one to tell me what is not I know what you say you that will tell me what I'm saying I know what I'm saying. I know what I'm saying. If you're not happy with it, if you want to debunk it or you, you, you want to dispute any of my statement, you can go and do your own on your word. This is my own word. Yeyekudi Adedokokwa Kotkun. Okay? Maku block yin torí wèrè ni ẹ ń jókòó yín jẹ́jẹ́. Jẹ́jẹ́ mi máa jókòó ẹ máa máa wá síbí. Admin. Admin àwọn ẹ̀sìn àwọn ọmọ ayé. Bá mi block basira yẹn kúrò dé kan máa ṣe ṣe máa diswat èèyàn ni so hmm, ẹ jẹ́ ká máa bọ́rọ̀ wa lọ́jà tó mọ́tẹ̀ ń kó wọn fẹ́ kí n ṣe ṣó yìí pa ká máa lọ́lé ẹ rí i pé ńgbà tó mú Nkechi Blessing Fálẹ́gùn ó búlì ọmọ yẹn ó búlì ọmọ yẹn how can a yeye celebrity on Facebook be attacking a Nollywood celebrity and you say they should not talk of course àwọn náà máa sọ tiwọn gbà tí wọn ń ṣọdẹ to now hmm, crown ìtọ̀ ló ọmọ ẹ̀ bá gbé sáré kọjá mọ́ṣáláṣí ó bá lọ ń búlì kéwọn àyíndé wàṣíù what manner of sensible woman to mọ̀ pé o ti báyàn sùn rí ló máa wá gbé ṣòro ọkùnrin yẹn wà wá máa gbé sọ́dọ̀ ẹ̀ wà máa ṣó oríṣiríṣi píṣọ aláàjì píṣọ ìyàwó ẹ̀ it's not just about posting o she also makes a lot of detrimental derogatory comments just to discredit the man in front of his new wife she doesn't want any of her new fans to know that she was once a debe Surely use Okrika, use and dump. Okay, one. Don't tell him, more, please, anybody. Nobody should. A man ló sọ kínní fún daddy mi o. Ṣé mo Páyìndé. Oh no, city boy ni láti ilẹ̀. Jẹ̀búrò ń wá. Òrò ṣayé. Ònẹ́ wà. Ònẹ́ swagi. Ònẹ́ ohun tó fi ń ṣayé. So, tó bá jẹ́ ọkùnrin bá fine ó lówó lọ́wọ́ ó ní tibí lọ́wọ́ ó ní àìsíkì olókìkí rẹpẹtẹ olórúkọ hmm. Kudi tó ń sọ yẹn gẹ́ẹ̀tì wà ń dọ̀bí yẹn àṣé godmother gangan ni dáàdì mi ń tẹ́sọ́jú ẹ̀ fún àṣé godmother ẹni tó ń pè ní àǹtí mi àǹtí mi àǹtí mi àṣé yẹn gangan ló máa ń wá tàti nǹkan tí mò ń sọ yìí ti pẹ́ gan ẹ mọ gẹ́ yẹn à ah! ó ti wà ń támákì láti eighties tó bá ń ṣàyàn ṣàkóṣà láti eighties kí lẹ́nu kó má jẹ́ rìmẹ́ndà ẹ̀ ní two thousand and twenty three wọ́n ti ṣí ní iṣẹ́ ó ti dàbí ayọ̀ ayọ̀ ẹlẹ́ta tó máa fi ń ṣàbù wa ní rice àtọ̀gẹ̀dẹ̀ ní primary school ó ti finish àṣẹ godmother Kudi àṣẹ òun gangan ló ń lọ mo máa ń sọ fẹ́yìn èèyàn tí ọ̀rẹ́ ẹ̀ bá lọ ṣáṣí ọkọ ẹ̀ má fọkọ ẹ̀ lẹ́tún fọwọ́ gbọ́n ọkọ ẹ̀ fine boy sharp man, ọ̀rẹ́ ẹ̀ ni kò ti dànù dọ́kọ ẹ̀ mú àsìpé kúdíjọ́ mọ ṣáàmọ̀ ló bẹ̀ jùlẹ̀ ó ṣàyè yín tátì mi o ẹ wá ń gbọ́ ṣàpírò ó ṣá praprapropropropa ó gbẹjẹ ó tẹ sẹ́gbẹ̀ẹ́ fún ó tẹ sójú ẹ̀ ó tẹ sí sẹ́ńtà ó tẹ round ó wá lé lọ because kúdí yẹn wà ọ̀dàlẹ̀ lówù ó betray godmother ẹ̀ tó ń jẹṣẹ́ yẹn mi ìbá ní kí n fi ojú àǹtí yẹn náà wọ̀nyí sí bọ́tì ṣe mọ̀ pé èké là ń ṣe àti pé woman yẹn òun ò kí ń búlì okú dìyẹn ló máa ń búlì la ṣe ń sọ̀rọ̀ ẹ o tí bá gbé woman yẹn wá tán ti lè wá ní ọkọ sìn ààrẹ dì láti ròyìn relationship wọn because àwọn ọmọ tẹ pé pákéjì wọn ní sọ bó ṣe lọ ni wọn ránṣọ àwọn sẹńtì àwọn ìṣòye yẹn ẹ tí mo wá àwọn obìnrin mi àwọn ọ̀hún mi rí ọ̀hún fọ́ọ̀kàn mi irú bí kúdì yìí náà ṣe ń ṣe pákéjì fún ó ti yẹ yín sàǹgbé tọ́ mannequin tó wà ńlẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí hmm. no wonder ẹ̀ ti kán tó sọ nǹkan kan pa Wàsíù Àyìndé negative Kúdí ló máa kọ́kọ́ gbé báwo lẹ ṣe máa fight èèyàn a grown man of sixty six years tó tó bàbá ẹ ṣe over pé kò kiss abára ẹni tó fẹ́ wo life mojo nù yín ẹ gbọ́dọ̀ lọ sálábà kẹ́ni kan fi ọjí fíìmù ránṣẹ́ sí yín ẹ gbọ́dọ̀ gúgù ẹ̀ pé ẹ fẹ́ wo fíìmù ibi tí ẹ ti lè máa wo life mojo ó ṣe jẹ́ pé dátì mi lẹ́ ń wá kó wá máa tẹnu bọ̀yàn lẹ́nu lẹ́ẹ̀mẹ́wàá fún yín àti gbogbo àwọn tó ń àtáàkì wọn mélòó nu yín lẹ gbá àwọn ọkọ yín náà jáde ibi tó ti ń kì sí yín tó bá jẹ́ wọ́n náà fún tiẹ̀ ní Emmanuel Ajíkẹ́yẹ rí kí ló dé ó yẹ kó gbégbá ọpẹ́ ní ojoojúmọ́ kọ́ lọkùnrin wà ní múùdù láti ṣe ṣọ̀kíṣọ̀kí àìmọye kíìsì tí wọ́n ti ṣe àmọ́ tẹ́ bá wò even àwọn kíìsì tí wọ́n ṣe gan tó jẹ́ pé proper one nígbà wedding gẹ́ẹ̀ kú jiyàn ó pàpà gbé náà ni tó wá ba ẹni lórúkọ jẹ́ tó ní àyíndé fìyàwó ẹ lẹ tẹ́ bá wo ẹ jẹ́ wo tẹ́ bá wo ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ yìí ẹ máa rí i pé ọmọ àjíkẹ́ ọ̀kìn ọmọ gidi ni nínú ọmọ ọkùnrin bí ẹ bá fẹ́ fẹ́yàwó ẹ máa mọ owó ìtẹ́ máa fi tọrọ lọ́dọ̀ ó ń tọ́jú ọkọ ó ń ṣèbà fọ́kọ ó mọ̀ bàtẹ́ bí ń pọ̀kọ kò jẹ́ yájú sẹ́bí ọkọ ó di dandan ó ní láti léèrè tó lè jẹ àjíkẹ́ ó di dandan ó ní láti léèrè tó lè jẹ obìnrin tó ń ṣojú ọkọ tó sì tún ṣẹ̀yìn ó dúró tọkọ ní tó ṣòro irú ẹ̀ kò máa yẹ ká gbàgbé ẹ̀ níjẹ̀bú ó di dandan ó ní láti léèrè tó lè jẹ ọmọ dáadáa ni tẹ bá ní káwọ history àwọn ìyàwó tátì mi tán ti lọ àríbi tí wọ́n ti ń ṣàyẹsí àwọn ọmọ ọkọ àárín wọn níjọ bẹẹdẹ àyìndé ọmọ ìlàwọ àwa ń lọlé ẹ o àárín wọn bí tán ti ń ṣe ń hmm, bá bá lọlé àyìndé ní wíkẹndì àyìndé ló máa bọta kúkú bá lọ ní during the week bàbá àgbàlagbà yìí ló máa bọ́ta kùkù òun ló máa sìrẹsì ló máa ṣẹ̀ṣẹ̀ yẹja àní rí pé ìyàwó kan ti wá sóúnjẹ lẹ̀ yẹn kí Manuela tó dé ni mò ń sọ ọ́ àárí fọ́tò ìyàwó tó lọ pẹ̀lú àwọn ọmọ ọkọ ẹ̀ kò kó ẹbí ọkọ mọ́ra kò káwọn ọmọ ọkọ mọ́ra kò ẹ̀ṣọ́ pé unity wà nínú ẹbí bẹ́ẹ̀ ọkùnrin bá jàjà rọ́mọ tó ń ṣe bẹ́ẹ̀ ó di dandan kó lérè tó lè jẹ You don't know what they call a home marriage. It's not meant for the man alone to arrange. When the same men are the head of the family, women are the one that makes it happen. The capacity, that ability to bring everybody together in one love, to tolerate one another, to bear the essence of their father. ìyàwó tó lọ ìyìn ní kọ̀kọ́ èdè ìsí ẹ̀yìn bu mo kàn máa ń wà àwọn èèyàn tó bá ń sọ̀rọ̀ bá wa súnmọ́ dátì wa bá àti ẹ̀ ń sọ̀rọ̀ àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ béèyàn bá lọ fẹ́ bàbá àgbàlagbà ní èjì yẹn tí ó ṣe ṣe wọ nìkan náà ló kọ́kọ́ wà kò àwọn anybody kó kà tẹ́ bá wọlé àwọn bàbá yín náà ẹ̀rọ àwọn tó fẹ́ mẹ́wàá fifteen tí wọ́n sì ń so lórin ẹ̀kẹ́ ẹnìkan wá sọ pé àwọn yìí náà ń ta àwọn ọba kan wà wọ́n fẹ́ yàwó fifty àwọn ọba kan wà wọ́n fẹ́ yàwó hundred ẹ lẹ́ka pọ̀ bá ń ṣàgbèrè o ẹni bá wọn ọba ló máa fẹ́ràn pé mo ń sọ fún yín sìn pé mo lè ṣe nọ́mbà ten ọba bó bá wù mí kò kún anybody na me get my thing at least legal mm, nọ́mbà ten ṣe ti rí nọmba one nọmba two náà ìkọkọ sampling àwọn náà máa kọ́kọ́ wá tẹ̀ sójú ẹ̀ṣẹ̀rí tẹ̀ sójú ẹ̀ṣẹ̀rí bá jẹ́ àwọn afúnwọn tíkẹ́ẹ̀tì bó ṣe máa tẹ̀ tẹ̀ tẹ̀ lọ́nà ni tí wọ́n á fi fi nọmba ten nọmba twelve nọmba fifteen náà hmm. kò sí ètò wà sí ìbájú gbogbo wọn sampling sampling náà ni hmm. after confirmation you take a ticket you sit down you don get it lágbájá kan fẹ́ yàwó fifteen yẹn ò kàn anybody your pattern of love in your home does not have to be the same as mine. No! Gbogbo ìrònú yóò wà inconsequential. Wọ́n ṣe wà wọ́n ní happiness nínú ilé wọn. At least inú mi dùn pé just last week Aráyìndé ní Abuja kò dá lọ kí Jàgàbáǹbọ̀gù o. Ó gbé fine girl Adérọ́pọ̀ Emmanuela hmm, Àjíkẹ́ Ọ̀kìn. Ó tún gbé dání àárín wọn just recently. How can you tell you want to go recently just because she now organize a birthday party? Next year, what bàbá yín àti ìyá yín tí life mojo come máa tẹnu bara wọn. oh, máa ń àwọn obìnrin ó máa ń sweet in wa but you know, it is mood. It's just like ká fẹ́ ṣe lálẹ́ You know, ká fọwọ́ kàn wọ́n, it comes from the head. Their minds have been preoccupied with the recent ongoing election. And because this man is a party leader, he needs to deliver mo sọ fún yín oko wọn ò le bí yàn fọwọ́ kan lọ́ba lọ́ba náà sí oko wọn ò lele gbogbo wọn all hands on deck they are all on their toes wọn láti deliver jurisdiction wọn ṣé ọkùnrin tó ń ronú ah, à ń lọ sí meeting body lọ́sìn a máa ṣe kíní kan ó kọ́ sáré wá pé aya mi ò gbọ́dọ̀ put adúrú ilé together torí mi ò ríyàwó ṣe irú ẹ̀ fún mi rí kí n má débẹ̀ tí ọkọ èèyàn bá rojú ìyàwó nìkan ló understand pé he is not angry òmòdí tọ́pọ̀ ẹ ṣe suddenly frown òmòdí ó fẹ́ fẹnu sí lẹ́nu pé hmm, ó ti mọ̀ pé lipstick yẹn máa transfer òun dẹ̀ ń lọ meeting must they do anything to the general public's validation or acceptance of course not they don't hold you that obligation at all wọn ò kankan nu yín èyí tó hò wá tó dùn mọ́ wá ní pé tá a bá débẹ̀ àbáyìndé kíṣìn ni mo kò gbọ́dọ̀ wọ kíṣìn tó bá wọ kíṣìn manila náà a máa lọ lé wọn confirmed o ò lè fi ọkọ àgbàlagbà kò ní kó máa dáná fúnra ẹ̀ kò ní kó máa fọṣọ fúnra ẹ̀ àbí kó máa gbóúnjẹ wá láti ilé yín kẹjẹ pé àwọn àǹtí ẹ̀kan ló máa bẹ́ẹ̀ sóúnjẹ tọkọ ẹ̀ máa jẹ fóṣù kan o ò fẹ́ rẹ́ bí ọkọ ò fẹ́ ráwọn ọmọ o ò kó wọn papọ̀ kò sí dìnnú nínú ẹbí àwọn di ọ̀tá ó fẹ́ máa di ọ̀tá bàbá wọn ẹ má wálé o àwọn ọmọ mi nìkan ní ojú ẹ o àwọn ọmọ mi where there is love ayé láti gba gbogbo yín papọ̀ láti ṣe normal nígbà tọkùnrin bá ń dá sóúnjẹ fún dídí ọdún kan gbáko tó bá wá jàjàrí kan tó sọ pé dáàdì ẹ lọ sùn ẹ lọ́jọ́ kan máa sè ó dẹ̀ sè ọkùnrin yẹn dìde lásìkò ó jẹun gbogbo àsìkò tó máa ń lòun kíṣìnì bó bá lóun ṣe fọkàn fi yẹn gbé wa mọ́ra kó dùn mọ́nú nígbà tẹ́ni tó wà nílé òní ṣe tí ò láìkí kíṣìnì àbí kúkìnì ẹ so Kudi transferred aggression èèyàn kan ló ní pé ńgbà tó dúró tó lọ ṣáṣẹ́ one off pé kò má ṣe kí ni pé kò má dúró tó yẹ kó tiẹ̀ tá ẹ lọ́kọ̀ ẹbí wá fún ẹ ní tàlí bóyá o lè dìyàwó lọ́jọ́ iwájú ọlọ́run sọ pé farawa kó skibọ̀ ni wọ́n ń tiẹ̀ farawa kó spam ṣeré ni dẹ̀ bá lọ yẹn náà legendary touch ni na orí o crazy ni that's a legendary ó ti yẹ ọ́n ọ́n ọ́n wọ́n tẹ́ sójú ẹ̀ wọ́n tẹ́ ká ọmọ yẹ kó lọ kíkọ ẹ̀ for the rest of your kó ṣe owó ìgbà ló máa rí opportunity yẹn láyé ẹ̀ legendary ó ti yẹ touching certificate má tiẹ̀ ó àmọ̀ pé òní lè sọ síta pé wọ́n kọjá lára ẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ lọ sọ fún dádì mi pé mi ọmọ Àbíkẹ́ ni mo sọ bẹ́ẹ̀ pé one time débẹ̀ Àyìndé ni ẹ̀ hmm, nǹkan tá a ṣe lè flaunt ẹ ni pé o kì í ṣe ojúlówó girlfriend torí àǹtí rẹ ló ń jẹ ń bẹ ìwọ kọ wà ní wá ṣáṣì àǹtí ẹ̀jẹ̀ lẹ́yìn ah wọ́n dẹ̀ jẹ́rìí ẹ̀ olóko yàrá wọn olówó ẹ̀pẹtẹ àyíndé tó bímọ púpọ̀ ara wọn lèmi àríkẹ́ ẹ kò gbọ́dọ̀ slow tó bá disappoint wa ó máa dùn wá mo yẹ gbà tí mo ń pákéjì ọmọ màá kọ sára ẹ kí dájú mi ṣe lọ á ní kò lọ o àyàn tí màá jìkẹ́ ṣé ó lọ bẹ́ẹ̀ á ní ah ló ti rẹ̀ kò dẹ̀ ní rẹ̀ so tí ò bá ṣe ó máa disappoint wa wọn dédé pé yan jíjẹ wọn fi hàn jẹ ah, ah. ọba ojú ṣàwọlá nìyẹn no dey yẹ the grace olórí ni torí gbogbo àwọn bàbá mi ọlọ́ba lọ́ba déhùn náà mo mọ̀ fún wọn ah. ìfẹ́ ọba ò gbọ́dọ̀ sùn lébi ń hmm, sọ fún yín àwọn entertaining royal pussy láti wà yes ẹ̀gbọ́n ọba jayé tó jọba jọba lórí ohun gbogbo yes ọ̀yìn àlè lọ́dọ̀ ọba àwọn entertaining royal pussy yes ọgbọ́n gbọ́dọ̀ délùú kan kó dásùn ewọ̀ bí ó bá ti mú lórí ẹ̀dá ní wọ́n láti kó àwọn ẹ̀ṣọ́ obìnrin tí tán jọ máa sùn ní alẹ́ yẹn bẹ́ẹ̀ ni ó jẹ́ kó máa fẹsẹ̀ bàbá wọn kó máa fọmọ ọ̀ka ẹsẹ̀ ayé ọlọ́ba ni ọ̀bọ ojúṣàgbọ́lá nìyẹn ojúṣàgbọ́lá ogójì ọmọ òfẹnu ẹ gódì fóṣìkà kóṣìkà fẹnu ẹ wúre bá wa zintẹṣe sí Kudi o máa gbókú ni ṣóòfò ṣóòlèmí àti ẹ ti wà lórí ìkànnì yìí anybody ti dún dídọlápọ Yésùfù bá ti gbé wá ẹ wá bá mi èmi ni màá jẹ defence counsel yín henceforth blessing nkẹ kí lorúkọ ẹ Nkechi come to me. Mercy Ayigbe hmm, àwọn mi tẹ̀ nù bó ṣe gbẹ́nu náà nìyẹn sọ̀rọ̀ Mercy Ayigbe kí ló kàn yín bẹ́ẹ̀ bálára bálára ò ta òun kí ni tẹ̀yìn social media kí ló dé tẹ máa ń pọn wọn dán kíní kan lé wọn dán kan lé it's a two way ohun yìí kẹdó bàbá yín ni bàbá yín náà ṣe dó yín ẹjọ dún ara yín ni do not understand wọn fi ẹ pàṣẹ ọjì ni. Oye, ẹ wọ́n ló tẹ́ra ẹ síbẹ̀ Kúdí ò bá sọ ohun tó ń ṣe ẹ Kúdí bó bá lè sọ ohun tó ń ṣe ẹ àwọn oògùn tó yẹ ká ṣe sí bó bá lè sọ ohun tó ń ṣe ẹ dédé bẹ̀rí ni ẹ bó bá lè sọ ohun tó ń ṣe ẹ Kúdí bóyá àwọn oògùn tó yẹ ká ṣe sáyidé lọ́rùn lẹ̀ kò lè jẹ́ṣẹ́ mọ́ láéláé ó ti níyàwó dájú mi ò dẹ̀ kọ́ former wife ẹ o bí ó bá ló sóhun òun ò ṣe mọ́ kò sí nǹkan táyìn dédé ṣe sí yẹn kò tí kọ́ síbi kọ̀ọ̀kan kó òun divorce yẹ the only time ta rí former wife yẹn mm, ní ojú ṣàgbọ́lá palace òun nígbà tó fẹ́ lọ gba certificate ó fẹ́ gba òrùka wedding ó sáré ṣe oníyàwó àdébẹ̀ bánu kíṣìn ṣe àfẹ́ gbọ́ páyìndé lọ́bì kó gbá tẹ̀lé rí àwọn ìyàwó ti yé yín hmm, ceremonial wife kan ṣàkàn máa pẹpẹpẹ ọtẹ tí wọn páyìndé bọbọ ló ní síá lọ́wọ́ ó lè tẹnu bọ lẹ́nu like hundred times ó lover boy ni ó mọ love play man you know what I mean àtẹnubọ ló gbẹgọdọ ti pé kálukú ẹ ló gba yín dáadáa ni ẹ kò bá jọ lọ bá ni má waste time ẹ torí tó bá lọ fumble bó bá shift ọmọ ẹlòmíì àti shifting shit another person shifting wáyé máa sọ pé ẹ eh? àbíkẹ́ àbíkẹ́ ti dá ń dájú o ẹ mọ̀ bú mi o ẹ mọ̀ bú mi ẹ mọ̀ fi ń pa o mo sọ fún yín o sóko tó lè sọ̀rọ̀ Kudi ajákì nìwọ mọ̀ èyí tó ajákì sílé náà má níkùn ìyẹn náà ajákì ni jẹ́ ń tiẹ̀ lọ sórí ń bọ́ ẹjọ́ ká lọ sórí e e ẹ wá lọ wò e ẹ wá lọ wò kàn ìmọ̀láyà ó ṣe ọmọ o ó ṣe ọmọ hàn. àjíkẹ́ ń tọ́jú ọkọ ó ń ṣe bàfọ́kọ ó bọ̀ bàtẹ́bì ń pọkọ kò jẹ́ yájú sẹ́bí ọkọ ó ní dandan ó ní láti léèrè tó lè jẹ àjíkẹ́ ó ní láti léèrè tó lè jẹ bí ò tọ́jú ọkọ àwa yìí náà àtúnṣe red face fún confam lẹ́gbọ́n lẹ́ni èèyàn lè fi ajá ìdíkára mi gbà á àtúntàn red face kábọ̀tì bọ́ sí ọmọ tán bí nílé rí ni ó pass gbogbo criteria ẹ̀yin ò rí bó ṣe ń kọ́ àwọn àwọn ọmọ ọkọ ẹ̀ tí wọ́n jọ ń jó tí wọ́n jọ ń kọ́mọlúbọ tí wọ́n jọ ń ṣe oríṣiríṣi nǹkan dáadáa